وجاء أصحاب القرآن قالوا إن لنا لأجرا إن كنا نحن الظالمين قال نعم وإنكم لمن المقربين قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون لأمير المؤمنين قال ألقوا ولما ألقوا فهدوا أعين الناس واطلع أخوهم وجاءوا عظيم وأوحينا إلى موسى أن ألقي أسرار فإذا هي تجرب ما يأتكم فوقع الأمر وقتل حتى من يعملون أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اللهم انهنا في القرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وأعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آمين يجعلون لنا حجتنا يا رب العالمين واجعلوا لنا حجتنا يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم وقال موسى يا فرعون إني رسول من رب العالمين حسيب على علي أنا أن لا أقول على الله إلا الحق حقيب علي أن أقول على الله إلا الحق جئتكم ببينة من ربكم فأرسل بين بني إسرائيل قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصالحين فأت بها إن كنت من الصالحين قد قال الصوم فإذا هي سلطان مبين قل فايته فإذا هي بيضاء من ناقلين قال الملو في قومي ملكي قوم فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون قالوا أرسل وأرسل في المدائن حاشرين ياتوك بكل فان ياتوك بكل فان الحمد لله رب العالمين سلام قدير لا يغلق سماوات وخلولاده يبدأ تجملا تجملا إله العالمين حقيقة ومن شك في هذا فقد ضل واعتدى ومن شك في هذا فقد ضل واعتدى من الشقي لكل ذات ونور ولون بيدي قلبي وشرحي وقبلتي ولون بيدي قلبي وسمعي ومقلتي ومن صدرك كلام قديم àjùmọ̀jù sáfẹ́ òun. Lára àwọn ọ̀rọ̀ lọ́rùn ọ̀rọ̀ tó ti sọ tipẹ́tipẹ́. Ọ̀rọ̀ tí èso ètí gbọ́. Fẹ̀lámú kọ̀dí mú lẹ́yìn mẹ́lú sàmáhù. Ọlọ́sọ̀rọ̀ tí wọ́n ń sọ ètí gbọ́ ni kò tó yá pé kò tì báyìí. Wàtárí dáàbò mú sàtìdáàbò bí ìtajà mú lára. lọ́sẹ̀rì òṣèlú àpòlùkọ́síkà nínú ọ̀rọ̀ kan báyìí àti wútúbà àti ìdàmọ̀sílù nínú ìkan mẹ́rin àti wáàtí. Kàlá ìlà ìlà ànàmínà àti ìkọ̀ọ̀kan. Ọ̀rọ̀ ọlọ́run tó bá ti lọ́rọ̀ ọlọ́run ó kọjá ayé àpè.

ẹjọ́ òní mú délé ní ọmọ ṣe lè méjì wípé sóòtọ́ sì ní jẹ́bíù nítorí pé ṣètọ́nù ọ̀fẹ́ kó mú orí lé yẹn ọ̀dọ́ mú délé ọlọ́run tó tó sí mú wọ́n bìbí nínú ọ̀rẹ́ sáàlùkọ̀ wà ló máa ń ṣàyé yẹ́ṣà bí mẹ́ẹ̀kú lè ṣòro ní

ونور به قلبي وسمعي ومدرتي ونور به سمعي وقلبي ومدرتي àdúgbò ọlọ́rọ̀ rẹ̀ alhamdulilayi alukuraanu jókòó tì òun náà ni oníṣẹ́ tó jẹ́ kí pé rẹ́ṣà fi olùdarí gbogbo ìtàn tí bá ń bẹ́ẹ̀ lọ́wọ́ kéèyàn bẹ́ẹ̀ yá bá lè fi lọ dókítà lọ́wọ́ á yóò sì mà. Ìyí kò lè dá tó ní. Kó lè lè bá máa jà àtàlù àtàlù kọ́mọ sọlọ́run tó gbé kalẹ̀ lànkùrà hàn. Bìhí yàtọ̀ bí ìgbìkúnmí dáàlì wà lórí ọ̀hún ọ̀hún òwúrọ̀ ìwọ́n lò sí wà mẹ́. Wà ní abúlé mi ti yí ìgbà tí mi ti wà sánú ìwà mọ̀kẹ́lá sí i. Wà ní abúlé mi ti yí ìgbà tí mi ti wà sánú ìwà mọ̀kẹ́lá sí i. Ọlọ́wọ́ àwọn àgbà sọ àlùkò àlùkò yìí ti sẹ́yìn mọ́lẹ̀ tó kàn wá. àmìlì bá ọba bìtà sọ́kà wa náà jẹ́kọ́ wa kárí gbogbo oríkì ara wa bá ká máa sọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ nísọ̀rọ̀ àlùkò àrùn ọ̀rọ̀ àlùkò àrùn jáde wa. ìwò ìsáàmà ojú òkú ṣẹlẹ̀ ẹgbẹ́ sáàkù alùpẹ́. Amínà. Ìsáàmà ṣojú bọ́ wọ́n máa tó lọ́wọ́ fẹ́ mú ìsàlàyé. Gbogbo ìsáàmù lọ àti ìsáàmù ọ̀rọ̀ wa mú. Gbogbo ìsáàmù àkórí ti ara wa ṣe. Ọlọ́run tó bá ṣàkù alùpẹ́. Ìwà náà wú sí ìwà dánú ìwà mú ilá délé. Wà á jẹ́ òfẹ́ ìwà dánú ìwà mú ilá délé. lọ́kàrá orí rẹ̀ èyí tó o ṣe àwọn bàbá wa tí wọ́n fi wa àtàwọn àǹfà wa tí wọ́n rìn wá àwọn méjèèjì lọ́wọ́ ń ṣe lóore torí bí àníyàn òbí náà bá dá olùkọ́ ìrìnsàtìyọrí olùkọ́ dàgbò. Bàbá ìlú bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ kó o. Ọmọdé àti ọmọdé wa ní ẹ̀ka kó o àbí máa ní من خير أما عبد الله بما جئت من خير Bọ́bá wa bàbá wa dúpẹ́ látara ohun tí ọlọ́run ṣe yín. Òun náà ni òṣèlú wa gbàdúrúdì yóò di ilé mú nígbà tí a ti ní tòsí àbó léwu àtàtì tòsí ní àyè ìlànà àkọlọ́dọ̀ ọlọ́run àlùbáríkà náà lọ́wọ́ tó máa pọ̀. àmìnà èrò wa ni pé a ti dé kásìkò ló tó jímọ̀ ló tó tó tó tó wọ́n gbà wípé ó yẹ ọ̀rọ̀ ìyá má ojú ẹsẹ̀ náà ní ìrìn àti òkè lójúmọ̀ náà ó ẹ̀sìn máa bá lọ ọlọ́ba ní abayé lórí àbáyé ọlọ́run sì kábàrà fún àgbàràdà gbogbo mùsùlùmí nínú orin ìfẹ́ kí là ń wí kí là ń sọ ìwúlámà ìwọ́n fẹ́ ọlọ́run fẹ́ kọ̀ọ̀kan wá ní ìlànà tó ti rí máa ń tiẹ̀ mọ́rọ̀ ẹ̀ lọ́wọ́ lọ́la àfẹ́nà láàbí sọ̀rọ̀ ẹ̀ gbogbo ọjọ́ lọ́rọ̀ tí níbẹ̀ kọ̀ọ̀kan wa pẹ̀lú ọmọ ìtọ́kù lára wa. àti wá obìnrin sọ̀rọ̀ lọ́rọ̀ gbogbo ọ̀tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa náà sáà béèrè lọ́wọ́ àbútí tó béèrè àfihàn ọ́ ọlọ́ọ̀fi lé wa lọ́wọ́ ẹ̀ẹ́dùn tó ń mú dáa báyìí láti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọjọ́ pọ̀lọpọ̀lọ ló bí arúgbó ara wa kódà kódà tó bẹ tó sọ̀rọ̀. Bí nǹkan sọ̀rọ̀ máa dá ẹni tó sọ̀rọ̀ lóhùn ní kòòró. Ọlọ́run tó wá ní kí àlùfáà tó náà ṣe iṣẹ́ yìí fún tó fi hàn sí ọlọ́run lọ àwọn àpòrò ọlọ́run ìṣẹ́ wọn lò fún wa. Àmì ìbọ̀rẹ̀ tí kò lóun là á láyé ẹ̀yà máa kò ní tó ìdájọ́ ìmọ̀ kó ní kó ní. àmàdúró ẹ̀fọn ló mi wọ́n máa kò ní tó kò ní mà. ẹ̀yà sì máa kò ní gbàmí ló gbọ́ ọ̀dà jọ́dà mọ̀ pé àwọn kò ní ọ̀là wọn. gbogbo ọ̀dà tẹ́lẹ̀ àgbà kò ní èyí tọ́mà ní àti ìjọ mà lọ́rùn sí àtọ́kọ́ sí ọ. Lọ́ọ̀ ibi tí a ti dúró tá a ti ṣe lánàá ìrìkà náà la ń pa ìrìkà méjì tọ́lá ti dá lọ́rùn wí àlàmì wí ìrìnàjò kan náà ni onígbà tó sùn máa tó ń bẹ ẹ̀yà ń tẹ́ kátó sọ fún pé ìrìnàjò kan náà ni yóò lọ sọ̀rọ̀ rẹ̀ bí i. ọ̀sùn yóò fi ìṣúlẹ̀ tó ń bá ọba ti sẹ́kọ̀ọ́ ọlọ́run wí àdéhùn ìlú láàrin ẹ̀sìn kan náà ní ẹ̀sìn náà ní ọlọ́. ìrìnbẹ̀rù èèyàn wá lè gbé ọkọ̀ máa pọ́n. ìrẹ́yọ̀ kan náà ní. ìjà tí wá mú àti ìkó òdodo ọ̀rọ̀ àlọ́bí wọn bá àti ìṣòro ìṣẹ̀lẹ̀. mo fẹ́ lọ́lọ́run tó ló ilé ogun kódà bọ́lọ́ ó tún jẹ́ àmọ̀ pé bọ́lọ́ bá ti kàkọ́ lórí ilé mọ́ọ̀yà ẹni olórí èèyàn yóò sọ̀rọ̀ ìlera. bọ́bá jẹ́ látara àríkèlè yẹn ti sọ orí ìburú ni ọ̀yẹ́ mú tó sórí rẹ̀. ọ̀yẹ́ àtẹ́bí mú tó sórí rẹ̀ olórí ìburú ọ̀wọ̀. àbẹ́tẹ̀ fẹ́ sọ ìburú tó bí lọ́nà. Àwọn ọmọ ẹgbẹ́ tọ́lọ́ tọ́ba tó torí rẹ̀ mẹ́rin nínú àgbáyé lálùmọ́rù làwọn ọkùnrin láti ìtàkà nígbà nínú àgbáyé. ìdálùmọ́rù láti òkun láti ta nígbà nínú àgbáyé. ọkọ̀ ti sábà máa ń rọ̀ bá wà sábà mọ̀ àmì. وقد خاب من رفع وقال المحمل وموسى الذي رفعه جبريل كافر ó ti parí ẹ̀kọ́ lẹ́bí ìlúta ẹni ó yóò wọ oṣù rẹ̀. ìdánimọ̀ rí ó ti wọ́ wọ́ fìrà ó ó tún sọ wọ́ ẹ̀sọ́ rí Àbá ẹni tọ́lọ́wọ́ ọ̀rá ti kó ire mẹ́rin ẹ̀fà òfin wọn lọ sí wọn ló sàábà. Wẹ́bẹ̀ ló ti lọ kéwù. Bá a bá ti kọ́kọ́ lórí ìlú ló jà bọ́ bá dé, èyí tó yẹ̀ tó ti sára lé kan gbọ́ yé tí ó fi jù lọ́wọ́ tó lọ́wọ́ ní ìgbà Ẹni tí bá ń tẹ̀lé òun tọ́jú ẹni tá àkórí rẹ̀ mọ́. Ẹni tí wọ́n ń tà á tọ́jú pé àyọ́ máa ń wòlé. Wa kábà mọ̀ wọ́pá tó ń bẹ̀rẹ̀ orí ìgbà tó fún lẹ́yìn. Ó kọ́kọ́ lè sí, ó الذي رفعه جبريل ناقمون ومن بعده رفعه فرعون مرسلون. àbọ̀ alẹ́ na yù mo sọ ọmọ tó múra lùkọ́ ọ̀tàrà a dáàmà àti ń bá sáàmì rí mo sàgbọ̀n lòun náà bóyá ń bá ṣe òmùránù rẹ̀ lẹ́rìí yọ̀ọ́ ìjọba mi nínú ti lókòlè sórí rí wọ́n máa rí ìyẹn tí wọ́n torí ẹ̀ sọ ọmọ lórúkọ ẹ ká máa bẹ̀rù pẹ̀lú ọmọ ìdílé òkú ọkọ̀ ìdílé. ọlọ́mọ sàdúrà ọmọ ìjẹ̀kú ìdílé òkú ọkọ̀ ìdílé ọkọ̀ ìdílé ti aṣọ. torí pé mo bá lẹ̀ sí. mo bá lẹ̀ sí. òbí lọ́yà ó dájú bíbélì ń sọ. màlẹ́kà lọ gba mọ́sáfárì yìí wò káàmìnú ó sì yà rí bẹ́ẹ̀ yáyé. wà ló bá wà láti bá mi ní ọ̀tá òkè àwọn ọ̀nà ọ̀gá náà. mọ́sẹ̀ ìdíbí yóò náà wò òun lọ yà lẹ́bi ọ̀rọ̀. ó bẹ̀rẹ̀ ní ló oríire. olùsọ́nà onílù àwọn àbá olùsọ́nà àádọ́ta amúrú lẹ́yìn bẹ́ẹ̀ yóò ní ríkù wá. Inú àgbà àgbàdà amúrú lẹ́yìn bẹ́ẹ̀ yóò ní ríkù wá. Àlùkò àdàtì yìí lẹ́ bèrè máa kọ́rọ́ sí rí. Àlùkò àdàtì yìí lẹ́ bèrè máa kọ́rọ́ sí يبتغي إلا سعادة أمر لا بل تدركها أهل السعادة gbogbo ẹbí láyé tó sòrò rẹ láyé. ìlera àti màmá mi káàló bá àjàdé ńlá rẹ màmá mi. kádàrá ló gbé ẹbí lẹ èyí tàwọn lẹ́wọ̀n rẹ̀ kádàrá ni wàkọ́bí yusari òun kẹfì rọntọ ibi nàbí yìí. Olùkọ́ni yusari òun kẹfì rọntọ ibi nàbí yìí. Ọkọ̀ tuntun àgbóyè la ta ó lè ṣe sáyézì. Ọkọ̀ tuntun àgbóyè la ta ó lè ṣe sáyézì. Ọkọ̀ tuntun àgbóyè la ta ó lè ṣe sáyézì mi ó pé mo árámà tó ní àlá kàómi sọ́ọ̀lì mi lẹ́làlá mo árámà mo árámà àlá kàómi àlá kàómi sọ́ọ̀lì mi lẹ́làlá sọ́ọ̀lì mi lẹ́làlá wọ́n kọ́ ní sùn sáà fún ìlà kọ́ọ̀mì ìdáyé sí i. ظالمين لها نار تنفئ نار ظالمين لها وقد تفاق إلى قوم بتيسير وقد تفاق إلى lórí ilé iṣẹ́ nígbà mi máa bá máa tó máa tó máa tó máa tó bí òun ní ìmọ̀nà ẹ̀ á ní lọ́ọ̀lì orí ìgbàgbà fún láà. Màdú màdú ilé òun ní ìmọ̀nà ẹ̀ tọ́lì ìmọ̀nà. معلومة للشيطان دين لها معلومة للشيطان دين لها وقد تصاب إلى حولي بسيفي وقد تصاب إلى حولي بسيفي. ọlọ́wọ́ a máa sílé ìwọ̀fẹ́ lórí.

tí wọ́n ti wà ń bá. àbẹ́bí wọn bá ta wà lórí ọ̀rọ̀ ẹ̀ tọ́lọ́ ń bá ní sọ̀rọ̀ rẹ̀ yìí kádà lórí rí. ẹnu rèé èrò lórí rèé. wọ́n kọ́ ọ̀nà tó ń bá. wọ́n kọ́ ọ̀nà mú bàá. nígbà ọbẹ̀rẹ̀ ẹsẹ̀ ti ń jẹ́ ọ̀n sọ fún fìràwọ̀. Yá fìràwọ̀ ọ̀rọ̀ ti pọ̀. Gbogbo dúdú ẹ̀ kàn lé fìràwọ̀ lòkó tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ ọlọ́wọ̀ ọ̀sán bíi má. Olódú ẹ̀ kankan. Tọ́lá wọn kẹ́ sí fìràwọ̀ lò náà rí. Ó tó tirẹ̀ àkójì sí ọlọ́dún. Ìrọ̀lẹ́ náà fura eléyìí ìfẹ́ ẹ̀ ń dáhùn ní. kọ́ ọmọ ẹni wọn bá bàbá wa tí wọ́n sọ fún wa torí òun náà dáhùn náà yìí tó kọ́ lọ tó ń débi tó ń bẹ̀ ẹ́ lé ìgbàlódé rẹ̀. wọ́n dá lọ́pàá tí wọ́n bí wàtí yẹn kọ́ ọmọ lọ tọ́lọ́ tuntun náà kíé lọ́pàá tuntun náà lọ́pàá náà lẹ́sẹ̀ lónà lẹ́yìn tí ń tún lẹ́yìn. Tẹ́lẹ̀ ìgbọ́dọ̀ gbà àkìyà sí àkìyà sí àrẹ dúkà oníkìrì ló tẹ̀ sí o oníkìrì. ọmọdé ni kọ̀dá àtẹ́gbẹ́ máa kó sọ̀rọ̀ bí ìwé ló tún mọ́ lọ́wọ́ sí ẹ̀dá yóò lọ́nà lé kọ̀dá sọ̀rọ̀ ọ̀dà bọ́dà sọ̀rọ̀ yóò dá sọ̀rọ̀ ìmọ̀. ọmọ kò sọ̀rọ̀ àwọn lòdà yẹ lọ mú ẹ̀yìn àti òkú náà wá torí ẹ̀sìn mi pàdé ọmọ yìí eléyìí ó jẹ́ ó jẹ́ màá sí mi pé olóògbà ìjọba ìjẹ́. torí ẹ̀sìn sọ pé ń bá rí ilé irun bẹ̀ yìí tú. òun ló lè pàdé ọmọ ẹ̀jọ́ ọmọ yìí tú. ayé ẹ̀jọ́ ká ẹ̀ máa ọmọ ẹ̀kẹ́ ló ń lọ sọ fún mi ní wọn bá ní ilé ìrọ̀lá. ẹ̀lọ́ ọmọ ẹ̀kẹ́ ló bá bàyìí ẹ̀lọ́ fún òfin náà. àtẹ̀yìn wá. Báwa fún àwọn ṣe yọ ṣe tú olóògbé kò fẹ́ wọn. Wọ́n náà wọ́n kún náà àtẹ̀yìn wọ́n kún dé. Ìlọ́gbà ní ẹ̀kọ́ wájú ẹ̀. Báwo ni ó lù? Ọ̀la ìmọ̀tàn kékeré bá ní ilé lọ ní ilé. Táwọn àtẹ̀tẹ̀ ọlọ́run ọlọ́run kí ẹ. wọ́n ní bẹ̀rẹ̀ àwọn olùrànà àdébí ìmọ̀ọ́sá ògùn náà lọ́fẹ́ ẹ̀yìn òun náà ní wípé ẹ̀yìn lè yí ọlọ́dún wọn ìṣúlẹ̀ ìlú méjì ẹ̀kọ́ rẹ̀ ní mú ẹ̀yìn lọ́ba mẹ́yìn iṣẹ́ tá a fẹ́ràn ojú pẹ̀lú ìnáwó lọ yẹjú ẹ̀ yóò ti mọ̀ pé ajẹ́kọ́gbọ́n eléyìí ni ọ̀bọ̀n lájẹ́ lóòótọ́. àdóbi musa nàwọ́ lọ bí ẹ̀yìn ìlú ìrọ̀lọ́ gba owó ẹ̀ tó kùnà ọgbọ́n kùnà mọ́ ojú olùgbàkóso kó wọ́n sọ ẹnu olùgbàkóso kó tutù àwọn afọ àjẹ lọ́pàá tí òfin sọ̀rọ̀ ní dáadáa náà ti mú lápá nǹkan kọ̀ láàrin wọn ti rà ó ọ̀pẹ́ ìrànlọ́wọ́ àti òkú wa tó dé pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nínú ilé àwọn ìfẹ́lú ìfẹ̀yà òun ni wọ́n ti wá àdábì sọ fún tí wọ́n bá wí láti sọ ti kú wa láti ka ti ẹ̀dá mọ̀ ẹ̀ má gba akọ́ ẹ̀sìn má pè lọ́ ẹ̀ má gbọ́ ọkọ̀ lọ mẹ́ olóbi lóbi dẹ́pẹ́ lọ́sí ọ̀lọ́ lóbi sọ̀kọ́lọ́ pé ìlú ìdáná sẹ́yìn. bàálù kí ni bẹ́ẹ̀ yà á rí i. Ní dáná, wíjẹ àyè ìgbà ṣe kò ní. Àlùfáà lò kí àdúgbò ààrẹ ní ìlú wa sọ́jú kúrú láàdé. Sọ́jú kúrú ní. Ayá lọ wò lọ. Mà á rí sẹ́nu máa ń yà. Kàmá wà. Olú sọ́jú kúrú. Sẹ́ńbà kúrú ní o. Ilé rẹ̀ di kúrú. Fàájú máa ń yà bí ìrìnlẹ̀ àyè sọ́jú kúrú. Yóò ká òun kọ̀. Ráàlú ló dojú kọ. Ó ti ọ̀tá ìṣẹ́nu mọ́ náà. Pẹ̀lú Musa yára rẹ̀. Musa. Ọwọ́ èyí tí tó súnmọ́, òun náà ní ọ̀fẹ́ lọ. Ó bí ìrìn Iṣẹ́ ìrìn ìrìn wà èdè lọ́wọ́ àṣọ àwọn àti tó lè wẹ náà pẹ̀lú tí mo fẹ́ lọ sọ yìí jọjọ wẹ̀ tí ọmọ ọkàn mi jáde sìdáwọ̀ sí sọ fún jọ́dọ̀ tó ń kí ni inú ọkà wa ọ̀n wà sínú ó wá kúndùn òun tó tún dìde ó tún tàdúrà fún wa àwọn tí wọn sọ fún yìí jẹ tí wọn wí tó wúlò fún mi náà tó wúlò fún wa ó wà nínú kèé sì yí tọ́jọ́ nìkan ló ń mú láyà wa wọ́n gbọ́ yé o wọ́n gbọ́ yé kọ̀ọ̀ká àwọn náà ti ayé sọ́mọ̀. láyé lò ipò wo ni wà lẹ́sìn ṣé ẹ ṣé ètò wa àti àwọn bí ànábì yìí fún sábì bẹ̀rẹ̀ ó ní lọ́ọ̀bà mi wọ́n fi ìṣẹ̀lá ní sọ̀tìrí. wọ́n fi ìṣẹ̀lá ní sọ̀tìrí. ọlọ́wọ́ ọba mi lọ ọba fẹ́ rẹ́ mi sẹ́ ìgbà yẹn mi gan lọ kọ́kọ́ pọ̀ lù. bọ̀yá sí rí àmúrí. àwọn àti mo ìgbà yẹn mi gan ti lọ sọ̀rọ̀ ọlọ́run lọ́jọ́ ọjọ́ mọ́. bóòlù ni gbogbo ń bọ̀ fẹ́.

kọ́kọ́ ẹ ha kọ́mọ wíwú ọ̀rọ̀ ọ̀rọ̀ mú wáyà sírì ní àmì yóò gbogbo ọ̀rọ̀ yóò ṣe kí ni wọ́n máa rọrùn. wà lórí ọrụ kù lẹ kọ nínú àdébì mọ́tà ó ti lu àlàáfíà àkẹyà yìí níbi ó ti mú náà ní láti mú yà sírì yìí àkòrò yìí má jẹ mọ orí fífọ́ débi wọ́n pè máa ṣe wọ́n bá kọ́ ọ́n pẹ́kọ́ wọ́n tó bá bẹ̀ bẹ̀ tí wọ́n tún wí lẹ́yìn wà lónà ó tún yàtọ̀ ní ìdáni àwọn àmì tí ń ṣe kọ́rọ̀kọ́rọ̀ yìí tí wọ́n mọ̀ yé ni àtúntò òkú dáta mi lè sáàánì bá mú kú báwọn àtọwọ àti òní ọba ti kọrọkọrọ ìtí òní èèyàn náà ló ẹsẹ láyé ọkọ ní Ọlọ́run wọn tún kú orúkọ yìí. ó wà sí ọlọ bèrè tí ó yọ. ìyàgò sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn mí. ó kúrò Báyìí lọ fún kó orí ara mi bá ń tún. Yàgò kan orúkọ òní. Orí bá a bá mi ni wọ́n fi lè gbọ́ mi. Ó fẹ̀rẹ̀ kọ́tà kò lè yà tí wọ́n gbọ́ mi. Wàjà Ali wà sí Rami Àhàlí. Wàjà Ali. Wàjà Ali wà sí Rami Àhàlí. Fẹ́ fún mi. Irú ìbọn wò lásán. واجعل لي وزيرا من أهلي واجعل لي وزيرا من أهلي báwo wá wàbí irọ́ ní àhàlì mínísà. Ibi ẹ̀sìn ti fi èyí lẹ̀. Bí ẹ̀sìn tí ó lè máa lọ lédè mi ṣẹ̀fọ́n mi náà ní mínísà. onígbàgbà wa ṣe mí ní aláyé sotigi yóò fà ní mínísà yóò jẹ gbogbo ẹgbẹ́ tó ń bá lọ tuntun náà ń bá lọ tuntun òbí ni ó máa wí tí ò lè ba lédè tó lé nílé àhàdí ìgbàgbà ní bí mo ń sọ tó yọ náà. Haruna ẹ̀sùn ọ̀fẹ́ ni Haruna ọmọ ìyá mi Haruna. Wà á kí Haruna wà á tún bá wùmí mi ìdáná. Wà á tún bí mo máa yẹ kí ayé lọ sí mi. Ìní àkọ́kọ́ ayé lọ sí mi. Haruna. Àrùnà àti ọmọ ẹ̀dá àti àrùnà kò sí dúdúbì ìyá omi kọ́ ọ̀yẹ̀ pẹ̀lú Kí ló dé? Mo lò ó sì tún lè fi rí ìyá mi tí mo ti kalẹ̀, mo bá mi sokun ẹ̀. Wà á ṣí mi sí ìrùbí àmúrí. Lórí ẹ̀ bá jẹ́ sílẹ̀ tó òkùnkùn dé lẹ́nu yọ̀dà. ọmọ bá àṣàmù fún onímọ̀fẹ́ dìde. Wọ́n á ti ní kí n fi àmì òṣìṣẹ́ mú mára lórí Kájọ sí. Káyé wá. bá ọ̀pọ̀lọpọ̀ náà. Wọ́n ní tó Wọ́n ti lọ́pọ̀lọpọ̀. ìnáka ń gba bínà àbíwá. ọmọ àkóso ní ìrànlẹ́ ọkọ máa ń sọ gbàlérò. ọmọ tí mo gbàlérò. ìnáka ń gba bínà ń gba bínà àbíwá. ọ̀rọ̀ náà sọ bí o ti gbà. dáhùn bí ẹ̀sìn mú táwọn ọ̀wọ́ òní tó béèrè àtìkò kẹfẹ́ wá jẹ̀ máa retí èsì. àdébì mú káwá dọ́dọ̀ kìrà ó wàkọ́lá ni mo bẹ̀rẹ̀ yá ẹ̀sìn àárọ̀ onílẹ̀ ẹ̀sìn àwọn náà. Ìní ọ̀tún ní ọ̀pẹ̀ láàárín. Òṣìṣẹ́ àṣọ̀dọ́ ọba tó dá gbogbo ẹ̀ lá. Òun ni ní حديث على ألا أقول على الله إلا الحق حديث على شأن òdodo tó tó kò sí òun náà ni aláàbùnà aláàlọ́rì ìlànà àpọ̀. ìgbọ́dọ̀ tó ń kẹ́kẹ́ nípa ọlọ́run àti tótólò. bí mo sọ fún ọ tó ti dàgbọ̀ lọ́lọ́run yìí mọ́tò ti gbé fún un mo fi èmi tó tóró tó tó tó lé lórí alẹ́ yíyà ìlú gbọ́dọ̀ sọ kẹkẹ nípa ọlọ́run. alẹ́ àbúlé àlọ́ ìlà àpá. àwọn alájọpọ̀ yòó ẹ̀wọ̀n tí àkókò ọlọ́run tá a fi ń kúra lé lórí tọ́jú ẹ̀kọ́. ìgbè tí ẹ bá dé ọkọ̀ lẹ́tà ni o ìṣirí ó dé èèyàn wá lè mọ́ mọ́ tó ṣe mọ́. ìpọ́nlọ́run tó fi jẹ́rìí lọ́rùn olóde wọ́n èmi jẹ́rìí lọ́rùn.

aláàbọ̀ àdúgbò tó sọ. Fàdíjì sùkún bí bá jìnnà ti mi ò rábì kún. Òde wá bá ní bí bá jìnnà ti mi ò rábì kún. Àlàyé ọ̀rọ̀ tó yí yíyí ní. Bàbá àtọ̀rọ̀ bá àlàyé ọ̀rọ̀ tó yé náà ni wípé ọlọ́run lọ́ra mi sí i ọlọ́run lọ́ra mi sí i. ọ̀rọ̀ yìí ọjọ́ tòbí láyé lọ. bí mo bá ti sọ fún fìlà ọ̀ òun àti níbí ọ̀nbọ̀rọ̀ yìí wá bí ìgbà pé ti sọ lórí nítorí wí wá ó pẹ amúnà rẹ̀ níbo míì náà tí mo ti rà ó ọba dáwọ ó lù ú àwọn ó tún bàbá wọn méjèèjì yẹn lọ sí sẹ́kún rẹ̀ àwọn ọ̀rọ̀ níbi àyàgbé wa bí ìgbà pé mú kálíkan lọ́lọ́ jẹ́ ìfẹ́ yẹn kọ̀dá lọ jẹ́ òun àti àrùn ni wọ́n jọ lọ. torí pé kò ní ìlú ọ̀sọ̀rọ̀ yìí dá wípé ọlọ́run ìdí mọ́tà níbi làwọn náà padà wí fún mọ́tà ní pé kámọ́ra bá kòkò máa yá mọ́tà. ṣé tọ́ka kọ́ tọ́ka lóde. nígbà wọn náà jẹ́ òní ọba tó gbogbo ẹ̀ dá náà wá Níbi fìlà wọn náà dé, ó tún wá fi lè fẹ́ fáwọn àrọ́ kúkú náà yàtọ̀ ta lọ bẹ ẹyin méjèèjì wà sáárùn náà lè mú kátó sọ̀rọ̀ sẹmọ pé o ti dájú wípé olúbà àti àrùn náà. Kọ́lọ́lá ọmọ wọn bókù máa ya Musa. Ọ̀hánà ayà fi lò. Ta lọ lọ́wọ́ ẹ̀yin méjèèjì? Ìrẹ̀ Musa. Bọ́lá ọ̀gbùnà lẹ̀bí àwọn ọ̀gbùnà lẹ́yìn kọ́lùkọ̀ òòlù fún bàrà ọlọ́ba àtàwọn táwọn ní fún ọ yàtọ̀ sí wọn tọ́wọ́ wọn kò báwọn sọ òun lọ́ba tó ń fún gbogbo nǹkan ní kálíkà o gbogbo bí nǹkan àdáṣe rí ẹni tó dúró rí bẹ́ẹ̀ òun lọ́ba tó wà káńtó òun lọ́ba gbogbo nǹkan bẹ́ẹ̀ ni òun lọ́ba mi ìjọba ti ń pa ṣe wà lóòrò lórí ẹsẹ̀ méjì òun lọ́ba tó tóbi gbogbo mẹ́rẹ̀ẹ́rin tiẹ̀. tí elélẹ̀ òun náà tó máa pé ẹsẹ̀ tó ilé lẹ́yẹ máa fi rí. ọ̀sẹ̀ tó sọ́nà tiẹ̀ pé àyà tó ilé lẹ́yẹ máa fi wọ́. Àtọ́ ọkùnrin náà ṣe ìrìn ń àyà. ó sì tọ́ sọ́nà fún gbogbo wọn ọlọ́run ti àlè ọ̀sán àgbà ó lọ. Lọ́dọ̀ wọn sọ fún wípé nígbà tó òun sọ fún ọmọ rẹ lọ́dọ̀ gbogbo nǹkan. Fọ́mà bá a lóde kúrú ìlú là. Sẹ́ńtírù ti ẹjọ́ wà. Ìlú orí lọ rí. Àwọn sẹ́ńtírù tó ti kọjá lọ sọ́dọ̀ rẹ náà lọ́dọ̀ àwọn náà tóbi sí òtò òtò ẹ wọ́n tẹ̀wé sí. Sọ́lá òun rẹ̀ náà tó ń wí lọ́dá wọn kọ́ọ̀là. Kọ́ọ̀là èyí wà nígbà wọn bí bí bí sáájà. Musa ní wọn fi lọ́nà kò yọ ni. Ibi wà gbogbo tó fi wà sáájú. Nígbà wọn gbogbo ti tàbí ó kí á ní ìmọ̀ rẹ̀ ti wà. ó ti wà lọ́dọ̀ nínú ìwé kan lọ́dọ̀ ọba wa. Láyé ìlú Wà láyànsá ọba Ọba Àlẹ́bí jáde láti mú ọdún máa dá. Ó ní ilẹ̀ tó wà yìí ilẹ̀ Fílíọ́nà ẹni tó fẹ́ pẹrẹsẹ tí ń fẹ́ ọba tí a ní. Bọ̀dálàkàlà kúrú bí ìhàdùnkù náà. Ó dàbí wọ́n ọ̀nà bẹ́ẹ̀ lọ ẹni tó tún ṣe é là ọba wa ní Tẹ̀gbìrì. Wàá lọ́dà ìlẹ̀ sàmáà ìgbà. Ó ti sọ̀rọ̀ láti sọ́mà. Bẹ́ẹ̀ fún ọba ọba lọ́wọ́.

ọmọ nǹkan ara ẹ̀ náà ni. inú ilẹ̀ táwọn rí ibẹ̀ lọ́ba wa ká ń dúró ibẹ̀ ló ti sáyé. wọ́n fi yẹ́ ọ̀rẹ́ tó kún. ọba tó ń sọ yìí ibẹ̀ náà ló kún àṣẹ wọn darí padà. wọ́n fi yẹ́ ọ̀rẹ́ tó kún. rárá ẹ̀lú. ọba tó ń sọ ní ìdíwọ́ bílọ́nù òsì mà inú ẹ̀ náà ló ti yọ ní jáde.

pẹ̀lú náà rẹ tó gbé. Bàlàyé bàlàyé náà Tí a lè mú orú bẹ́tọ̀ pàdé wá. Bàjẹ́ alùpàdé ìjẹ́ wàtẹ́ ìdè kàmọ́ ìjẹ́ ńlá nọkùnrin kúrò. Dájọ́ dá ọjọ́ báàkù rẹ pàdé. Láàlù kò lè kúrò. Ọ̀ kánà sùnwá àlè tó lọ sún àdàdà. bí èsì báyìí ọ̀gbàdì tó sùn mẹ́ màkánà sùnwá. tó mi sẹ́kùn bá àtọ́ bá fẹ́ gbá ó rí la. kọ́ọ̀là màwé ìdùnkùn yàrá wò sí náà. ó fẹ́ lóun ṣe ìdájọ́ kódà ìjọ́ tí kẹ́hìn fi ti yẹ́wò sí náà ọjọ́ tó ọba fi sọ̀tọ̀ jáde. ọjọ́ jáde rẹ̀ gan gbogbo èrò máa ń bẹ̀rù ìṣọ̀nà oríṣi oríṣọ̀nà ẹ̀sìn ìrọ̀ lọ́yọ̀ hàn. Kọ́lá Ọjọ́ àgbọ̀ ni omi sí. Wà á rí ìlú náà náà lùdù á. Ọkùnrin náà alẹ́ mọ́ fi ìrọ̀lẹ́ ìyálẹ̀ Tó ń gbogbo ìrọ̀lẹ́ sórí ìgbà lọ́jà.

ní mọ ilé Àwọn ọmọ tí wọ́n bá rú tàbí ti rú. fíráwọn náà níwọ̀ mọ́tà tó bá tẹ̀ rábì kan tó wa. a ọba Wàlẹ̀ láàyè dàrú bẹ́ẹ̀ ìdá ayé. Ọkọ̀ owó kàdú yá. Láàyè dàrú ọyọ̀ owó jáde. Bẹ́ẹ̀ Àwọn ọ̀tẹ̀.

قالوا أكل وأطاعوا وأرسل في المدائن حاكمين أرسل وأخاو sọ fún pé gbogbo tó mú ẹbí ẹdìbọ arúgbó ìjọ òṣèlú tó máa lọ náà bìmánà àkínú àdìsí ní bìmánà àkínú kéèyàn káyọ̀ kàdé yóò máa lọ àtúndọ̀ ó ti lè tu ní ìmọ̀nà àdínú ìmọ̀nà ìdọ̀rọ̀ pàmàrà wọ́n ti gbójú àgàtì mo máa bẹ ó ti lè tu ní ìmọ̀nà àkọjá tàn tàn lóṣù kankan nàwọlé nàwọlé ọ̀sẹ̀ ìta àti bọ́ọ̀lù abidjan wà

Wàjá àtàrà òṣùṣẹ́ àwọn Gbogbo àwọn òpìnà bílíọ̀nà, gbogbo òpìnà pátá, wọ́n ti wá lápúlẹ̀ ọ̀nà. Ọlú! Já àtàrà láti òpìnà ọ̀nà. Kèsì já àtàrà pé láàárín ìlànà wà mẹ́. Tọ́bá jáwọ̀ bílíọ̀nà láti já àtàrà tó lè bí ṣùgbọ́n ìsìláàmù tó wà ń bẹ̀ lórí yá pé àwọn òbílẹ̀ ní ẹdí wá bá ìyàwó rẹ̀. wọ́jà àṣà àṣùnà ọ̀nà. àti pé àwọn òbílẹ̀ tí ó rẹ̀ ló. a sọ fáwọn òbílẹ̀ tí wá bá ìyàwó. Fọ́lú ìgbàlá náà lọ́jọ́ ní ìrùkúnnà náà lọ́lẹ́ wọ́n ní náà onye alọ tùdẹ́wà tí ó tùdẹ́ tí na bá lọ ewu ní àwọn àwọn ìlú ọ̀fẹ́. bí mo bá bá pàṣẹ lálẹ́ sí òkòwò ọlọ́mọbẹ̀ sọ́ra. báwa báwa ti ọmọ ọba adásun ọlọ́ọ̀fẹ́ ti tó ti wà lọ fún ìdẹ́wà.

táwọn ọmọ àwọn aráàlú tẹ ń sọ fọlọ ọmọ iná nínú náàmù náà ni ìkejì ló ẹlẹ́kẹta ó tó bá kan àkàrí adébọ̀jẹ́ tó àti aráàlú bẹ́ẹ̀ kọ́ọ́lù náà mélòó méjì tó lọ wá kan sí ìtumọ̀ ògbé wa ni yìí yìí alifu àtijọ́ yìí wọn na yìí wà rọ̀bì ẹ̀rọ pé náà wà rọ̀bì. Mọ̀tàn àlẹ́ bí mi tó lù wá bẹ́ẹ̀. Ọ̀la na am omi náà bẹ́ẹ̀ ni wọ́n yìí ń sàkó tàbí tàbí mọ̀tàn ọ̀rọ̀ yìí. Ṣé ìfowó nìkan láàfin? Bẹ́ẹ̀ bá fowó sẹ́sẹ́ lamina ni mo kọ́ra bí nà á tún kún yín mara. ẹ tún di àkùnrin ní àkùnrin kò àkùnrin tẹ. ẹni ra a sọ ayọ. kèé sọ̀rọ̀ ọdún tí a bá fi lé borí ẹ kó nà lamina ni mo kọ́ra bí. a sọ kama ilá pa. Bọ́ọ̀lù ya Musa. Ọjọ́ pé ọkùnrin kan ni wọ́n ti lọ́ọ́ ti lọ́ọ́ lọ́ọ́ bá rùrù àlùwọ̀ pẹ̀lú kiri ló bà láti ẹ̀ ìjà rẹ̀ ọ̀pọ̀ nǹkan ti lọ nínú ọ̀rọ̀ láàrin wọn kọjú oṣù pé. olùlẹ̀ àmúgbá. wọ́n lè múgbá. ìmọ̀ àwọn olùgbéyà. tí wọ́n lọ kọ̀ọ̀kọ́ ta ìjọ kọ̀ọ̀kọ́ kó iṣẹ́ kà kalẹ̀ kalẹ̀. wọ́n ìmọ̀ àmàkùnà àwọn olùgbéyà. wọ́n bá ti fẹ́ kọjá wà láàkọ̀kọ́ fi lẹ́nu àpò ìmọ̀ àpò lẹ́nu tí wọ́n kó kàkà lọ ìgbẹ́ bí a ní kọ́ọ̀lá alùpùpù àdébí mú bẹ́ẹ̀ ẹ bá. Bàbá mi ló lè sọ òun náà mú àbùdá. Ọkọ̀ ọlẹ́kọ̀ọ́ wọn bá fẹ́ ṣe òun náà sọ̀rọ̀ ẹ̀kú ilé àti pé má wọ̀ kọ́ pé jẹ́ kẹ́mi tẹ́ ẹ fẹ́ jọ sọ̀rọ̀ pọ̀ jọ kọ́ sọ̀rọ̀ yàrá rẹ̀ tí ó sì Nínú ìgbà tó bá wí òògùn ìkàwé torí ìmọ̀.

ayúlẹ̀ náà èyí ò ìrẹ́lẹ́sẹ̀ ti ń bẹ olówó pàdé rẹ̀ ọ̀rọ̀ bí ọ̀gá tó méjìlá nínú ẹ̀dá èyí tó bá wáyé ní pé sàhàwó ayúlẹ̀ náà èyí ò ní ẹ máa pèlè sí ìlú sàhàyù sàhàyù àtàhàyù ìjẹ́ tó jẹ́ pé kí nǹkan bọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n àgbà òbí hàn lóye ìjẹ́ òlọ́pọ̀ lọ́dọ̀ wá lóye wọ́n lè fẹ́ ní eléyìí wọ́n lè kọ́ dọ̀dọ̀ tó wọn ló ti kọ́ wọ̀. òkú ò lẹ́yìn kàkájú imagination kàkájú lòlù lọ́wọ́ ó fà yé ní áfíríkà yìí ṣe wọ́n kò sí léèké. Ṣé mọ́? Kọ́kàrú àyùnà náà wọ́n sọ̀rọ̀ àbúrò. wọ́n dẹrù balẹ̀. rahabu. wọ́n kó wọ́n kó ẹ̀rù palẹ̀. èyí tó bẹ̀rù èyí tó bẹ̀rù èyí tó dẹ̀mọ̀ náà wẹ́wọ́ báyìí. Ọlọ́run ká pè é pa iṣẹ́ tó tóbi wọ́n padà tó tóbi. Ọlọ́run náà sọ̀rọ̀ ní ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ tó tóbi ni wọ́n pa. Àwọn ọmọ ilé ọlọ́run ká pè é mo bá ṣe máa bẹ̀rẹ̀. Àwọn ẹ̀ṣẹ̀ ìyá ọlọ́run ọlọ́run ẹ̀ṣẹ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ ká mí sí mú bá pé mọ́ bẹ̀rẹ̀. àwọn ọmọ ọba ẹni láti débẹ̀. àtúntò ọba rẹ ni àtẹlẹ ọ yóò ní ọ débẹ̀. olùbákàtà gbọ́dọ̀ ló máa ń bàbá. wọ́n bá ọba dúró gbẹ̀ngbẹ̀ lẹ́yìn ẹni kan tí ń sòótọ́. ọba yẹwẹrẹ lẹ́yìn ẹgbẹ̀rún ìrẹsì ń kúrọ́. tó àmì àlùfí àtọ́ àìkọ̀ọ̀lùkà pátá àmú kankan ìjọ òfò kò ní ìwé ọmọ àti àpòlùkọ́ tí wọ́n padà lè kankan náà lè rọ. kò lè àlùfí àtọ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ náà lọ sọ́ọ́lẹ̀. Bí ọ̀pá ṣe lè dòdò láti kọ́kù ọ̀sà mi. Ẹ̀dùn Musa ọ̀sà ọ̀pá rẹ̀ ọ̀sà mi sáré kọ́kù.

Báwa kọ́ àlà á sùn ẹ̀rọ bá ti dúró lórí òdodo ọlọ́run wà kọ́ Gbogbo tí wọ́n ṣe dàálẹ̀ sí ẹ̀rọ òfin làwọn fi yí òdodo sírọ́ ọlọ́run gbogbo ẹ̀ lọ́ba jẹ́ wọn. Báwo ni náà àwọn àbọ̀ ọjà jẹ wọn. wọ́n kọ́là fún ọ́ọ̀dì yìí wọ́n wá dà sí olùmọ̀jẹ olùpa. wọ́n á ní kí wọ́n dẹ̀bẹ̀ wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ní wá pa ẹ̀ tí ó tí ó rẹ̀ máa ọlọ́run gbogbo wọn bí ń wọlé sáàdì yìí nà dá orí kalẹ̀ ọlọ́run. ọ̀lú àwọn ìrọ̀lẹ́ àlàyé. àwọn ń sà wá àgbà ọlọ́run tó dá lóore dá. náà ẹ̀yẹ wà onídó ní ẹni àgbà fún mọ̀sẹ̀ kí wọ́n ní. ìrọ̀lẹ́ àlàyé wọ́n ọba tó bẹ̀rẹ̀ dákọ̀ náà àgbà fún ẹgbẹ́ wọn àwọn sàǹdà àgùntàn náà lóyún. wọ́n fẹ́ torí wọ́n lójú lónìí lọ. ìyá bẹ̀rẹ̀ sí láàrin wọn. ọlọ́run sọ àjọ lára. ẹ lọ́ máa lọ tàbí òdo. ọkọ̀ ẹ̀ ṣe torí wípé ń lọ sí wọ́n dúpọ̀ ọ̀rọ̀ yìí. olórí àwọn òkú náà wọ́n sọ fún mọ́ká fún ìrọ̀ mọ́ká. ọba tá bá kò rí ẹ̀ sọ́gbà bí ọ̀gá. Musa náà ní sẹ́ńtà èmi náà bá omi sẹ́ńtà omi bí ọ̀gá. Àwọn ìdòwí tọ́ táwọn bá fi borí wa àgbà omi ọ̀gá. Báwo ti a ṣe báyẹn sẹ́? Lọ́nà sọ̀rọ̀ lọ́nà lẹ́yìn náà wúlò àwọn kàwọn. Ìgbésẹ̀ náà lọ́nà kàwọn. Ìgbésẹ̀ náà lọ́nà kàwọn nígbà fẹ́ gbà yìí ẹ̀dì mo ní jọ́tẹ̀ sọ̀rọ̀. Màá ká tó yóò rí ilẹ̀ ní ìgbàlẹ̀ mi o. Bọ́lá o owó mi tí mo kó mi bọ́lá ẹ̀jọ̀ fún mi. Làmọ́ kan èrè kan ẹjọ́ mi ò làkọ̀ lọ́wọ́ gbàgbà lọ. Alhamdulillah. وأنت فكل كل عارفين